الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته <coughs> أنت ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábì ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀lẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yíwa kó láyàtàlùkẹ́ àmà lọ́n kó sànú wa tíra táà fi ti dánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní òní mustali al-hadith àwọn ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam tí a fà wá àgbà Muhammad bin Salih al-Uthaymeen ló bá ẹ̀kọ́ jọ àwọn ẹ̀kọ́ tí àfà ń kọ́ wa náà ni pé àwọn techniques táwọn fún ní hadith máa lò táwọn bá gbàgbé níbi kitabatul hadith ni à ń kà lọ́wọ́ àfà wọn sábà fún wa nípa àwọn àkọọ́lẹ̀ táwọn àfà máa lò ó ti sàlàyé fún wa wípé àgbọ̀dọ̀ máa kọ sallallahu alaihi wasallam ní àbọ̀kákọ̀kọ̀ sọ́là àti kákọ̀ sọ́ọ̀tì ara ọ̀ صلى الله عليه وسلم إيقا تاني رضي الله عنه إيقا تاني بقول لفان سلا يفوع ولون قبع كفالة تاني ẹ̀kọ́ ẹ̀rẹ́ ẹ̀kaàrún nípa àwọn tí wọ́n bá ń kọ́ wa ní pé a ń yẹ tẹ́lìbù ramzu ilẹ̀ fíìmà kára mashhuran bẹ́ẹ̀rẹ̀ muhaddisi kí a gbìyànjú láti jìnà ti ṣọ́tánibí àbí ìgbọ́gbẹ́kọ̀ àbí kọ̀ọ̀kọ́ tẹ́lìbù àyàfi jẹ́ pé àwọn mọ̀hàdìsù gbogbo wọn fara máa tẹ́yà pọ́pùlà láàrin wọn wọ́n ní àwọn agbóhùn nǹkan táwọn mọ̀hàdìsù máa lò lákọọ́lẹ̀ kan jẹ́ pé omínú o lápèjúwe wọ́n kọ sanna sáà nùn àti madi hajjásánà ni wọ́n kọ onímọ̀ tó wọ́n fún àǹkà díkọ̀ wáyé sanna wọ́n pé hajjásánà wọ́n sọ̀rọ̀ àbí wọ́n kọ náà nìkan kọ́kọ́ náà nìkan حدثنا رمز بها أن حدثنا هنا يقول هو يقول حدثنا ويقرأ حدثنا وذي أمريكا عجيب علي بها عجيب علي بها توري سنة عبي تورينا توري دفنا دوي لكي حدثنا ودي وعيما بابا قال يقول الله وعفوني حديث إنه وانترى لن لا وانترى لكي حدثنا وكا سنة عبينا عبي دفنا سؤال ما قلت له قال يقول لي حدثنا ودلي ومشهور عنا أو رانا أو أنبانا برمز بها على أخبرنا ولك أخبرنا هو أنا أبي رنا أبي أبنا برمز بها عن أخبرنا ويقرأ أخبار ولي أبيكا يعني أبي عنا يضرب أخبرنا أودي وعلا بيجي يري قاف برمز بيها عن قول قال قال قال رسول الله في قاف قاف ده قاف يقول قال رسول الله صلى الله عليه وسلم يهودي وعلى بكال عبد الله بن عمر ما هو قاف ديكا يهودي وعلى بدو دي من با رمزو او حديث ما قال ده ما كوين ويقرا قال واكثر والاكثر حذف قال بدون رمز pẹ̀lú ọmọ múkàlà wọn ni wọ́n ní orúkọ àpò láì mú rọ́bù wa lákìn yóò tẹ́ bí i indal kira àwọn ní ẹ̀wẹ́ kàyí lọ wí kọ́lá rasulullah sallam kala ibn abbas rọmọ ọ̀rẹ́dẹ̀lọ́ọ̀nù misali kawlo bukari irú ẹ̀rí gbóòrò imam bukari tó mú wá pé àdásánà ma'amar àdásánà abu ma'amar àdásánà abu ma'amar àdásánà abdulwaris قال يزيد حدثني مترف عن عبد الله بن عمران عن عمران قال كنت يا رسول الله فيما يعمل العاملون يرو شيء ونعمل قال كل ميسر له لما خلق له الله أكبر ما يجي الله صلى الله عليه وسلم يسأل طعم الصحابة rọ̀dùwánú láàrin àjùmọ̀ yìí ni pé gbogbo tí ó ṣẹlẹ̀ pátápátá ní ọgbẹ́ ọ̀kẹ́ ọ̀dùn alákọọ́lẹ̀ ọlọ́mùsà kọ́ dáadáa mọ́ ọlọ́ọ̀bà hátà àwọn tí wọ́n wà jẹ́nà ọlọ́sìnà wọn ló ti kọ́lẹ̀ àwọn tí wọ́n wọ ní ọlọ́mọ̀síwálé rò náà ọlọ́ọ̀bà ṣe àwọn asábíyájọ́ ìgbẹ́ fíìmù náà mẹ́rin kíláàsì ti àyà mi gbọ́ lájà lóyúwa ni ara ẹ̀mọ̀ ṣiṣẹ́ náà ìmẹ́lò kólù mọ̀ ẹ́fẹ́rẹ̀ lé máa kólìkàlá ọlọ́run máa ṣe rọrùn fún tó máa dán kálùkù fún ọlọ́run àdúgbò lọ́wọ́ rẹ̀ tó dáwà sí ní abá parí bá wọn lọ́wọ́ sánú wọn lọ́wọ́ فقد حذفت قال بين روات قلوا قال ويقول عن الروات لكن ينتق بها القراءة فيقال في مثال مريم بك قال أبو خالي حدثنا أبو معمر قال حدثنا قال وبه حدثنا عبد الوارد قال حدثنا قال يزيد حدثني مترف إلى آخر حا ان مية ما بي حانكا ح حا إما تعالى أقل يقول حانكا يرون بها للتعول من إسناد إلى آخر pé ó chéjì láti ìsináàdì kàbọ́ sí mi ní pé ìsináàdì mo ń bá wọ̀ ọ́ mo ń bá lọ ó ní ìdá kára lè hadith aksar mi ìsináàdì fi ìsináàdì mi ní ìsináàdì ìsináàdì fi àsináàdì tí wọ́n gbé àdíjẹ bá ní ọ̀pọ̀lọpọ̀ ìsináàdì tí wọ́n ti wá chéjì tí wọ́n ti tẹ yọkọ̀ háwò wọ́n ti chéjì ìsináàdì yẹn ni سواء كانت تحول عند آخر السناد أو في أثنائه kò wá àti pé nípa ló wá ti kọ́ tàbí láàrin mi ọgbà kó ti change is náà nìyẹn nìyẹn ó di ó ti change is náà nìyẹn wọ́n yẹn ti kú bí ha aláṣọ láti ha àṣàyọ̀ká lọ ha ha ọ̀rẹ́ àti pé èèyàn tí wọ́n ti bá rí ha ẹ̀rọ kó change is náà nìyẹn wọ́n á ti kó kó change is náà nìyẹn. مثال تعول عند آخر الإسناد أكجوه تشنج نبي تشنج نبي قول البخاري رحمه الله قول الإمام البخاري حدثنا يعقوب ابن عبد ابن إبراهيم قال حدثنا ابن علي عن عبد العزيز عن صهيب عن أنس عن النبي صلى الله عليه وسلم وحدثنا عادم قال حدثنا شعبة عن كتادة عن أنس قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم أتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أوديوا من بيت نبي أبو عمر رضي الله عنه شيء يسد اثنين دبوا فوق أودي كل ما تجيب متواتر قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم أنك كان نون يون بقول تطبي حتى أكون أحب إليه من والدي الكل في مجواه بيه من دلوقتي wọ́lọ́dì àtàwọn ọmọ rẹ̀ lọ wọ́n náà sí àjùmáyìn àti gbogbo èèyàn misal ta'awul fi asna'ihi tí kú láàrin ni kawul muslim àdásánà kutayba gbogbo àwọn afọ́ ní hadith máa lo àwọn gbólóhùn yẹn wọ́n má pẹ̀lú ti máa bukari wa wọ́n má pẹ̀lú ti máa muslim wa àdásánà kutayba bin sa'id kala àdásánà laysu wa muhawan bẹ́ẹ̀ وحدثنا محمد بن ربح حدثنا ليث عن نافع عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته من بعد حديث متواتر وتجي يكون بإسناد كابوس بإسناد مين قال متواتر كلكم راع بقول لا مدير وكلكم مسؤول عن رعيته بقوة بيري لو يبقى جميعا فالأمير الذي على الناس راع وهو مسؤول على سبعة توجيه والوليا ويا هو بير نبا رعية لتوى متنكم يتو ورجل راع على آل بيتي على قرين يوجيه المتوى على لي أمال أبيري أمال أبيري بولس مجتوى تو نبا إنوان نبا بجيه واتبقى بقوة لقبانه هو مسؤول عنهم وبيل والبال والمرأة رائية على بيت بعلها ياو هو بيل والبال بل تولي وقوري بل تولي وقوري بل تولي وقوري أولي على ولدها تعتوم وقوري وهي مسؤولة عن رعيتها وبيل عنهم وبيل والبال والعبد راء على مال سيده ẹrú àbí ọmọ ọ̀dọ̀ wọ́n bí gba dúkìá ọkọ̀lú ẹ̀ ọwọ́ masúnú ànà wọ́n bí alá ẹgbọ́ ọkọ̀lùkùn rà ìgbogbo ilẹ̀ dára jẹ ọkọ̀lùkùn masúnú ànà yẹ́ ti gbogbo ilẹ̀ ti lọ ibẹ̀ jẹ́ jẹ́ra yìí jẹ wọ́n lá ó ti àlà àlà ìgbàwọ̀ gan ló bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àdìsí lè wọ́n pè é tẹ̀dùwìn nà àdìsí àdìsí wo ló kọ́kọ́ kọ́ lẹ̀ àdìsí wo gan ni ó kọ́kọ́ kọ́ lẹ̀ tábà ẹ̀kọ́ àdìsí ni kọ́nà ti kó yọ bá ti máa kà á lọ sọ́rọ̀ lọ́wọ́ alábí kẹrin wa àlà àlùkàkà ni.